mo kí ẹni tó bá wo ètò mi mo kí ẹni tó bá padà wò mí mo kí bàbá ṣe ń kíra níkẹ ọlá ìkí ìjẹ ìkí ẹyẹ kí tó lógo jùlọ nílẹ̀ káàrà jèrè mo ṣe àbọrú àbọ yìí àbọ ṣíṣe fún gbogbo àpátápátá ẹ mo ṣe sàlámà lẹkọọ fún gbogbo ẹ̀yin mo ní òdodo ẹ̀yin tẹ́ bá gbọ́ mi báyìí àti ẹ̀yin tẹ́ bá tún padà wá gbọ́ mi hmm. ṣé mọ̀ pé a sọ fún yín a ní ìwà ọ̀run olódùmarè tiwa ó yàtọ̀ sí àlùjọ́nà ṣùgbọ́n ẹ fẹ́ gba ẹ ṣáà ránṣọ mọ́ ẹ ránṣọ mọ́ hmm. ẹ ní ìwà ọ̀run olódùmarè wa ẹ lóun ní àlùjọ́nà yín hmm. hmm. nọ́mbà one kí wọ́n tó gbé ìsìláàmù wá òun ni àwọn bàbá wa ti sọ̀rọ̀ nípa ìwà ọ̀run fún wa wọ́n ti ròyìn ìwà ọ̀run wọ́n sọ fún wa pé olódùmarè ọba àjà níwà ọ̀run wọ́n dẹ̀ sọ fún wa pé ní ọgbà ìtẹ̀rọ̀ tí olódùmarè dá fún àwa ọmọ àwa ọmọ tí olú ìwà bí ṣe mọ̀ pé ìwà ọ̀run inú orúkọ yẹn náà ló ti wá ọgbà ìtẹ̀rọ̀ wà yìí bàbá mi farínú mo yín ọgbà ìtẹ̀rọ̀ títí wà yìí tólódùmarè ti dá fún àwọn ọ̀rúnmọlẹ̀ àtàwọn wọn òrìṣà ńlá alábàáláṣẹ bàbá aláṣọ funfun aláṣọ àlà funfun gbòkanlẹ̀ òsẹ́nìkan dígbà um àgbà lọ́wọ́ aláìní fún níní wọn lòun ni ọba àrìṣà ọba gbogbo àwọn òrìṣà òun ni olórí ṣe mọ̀ pé òrìṣà làwọn bàbá àwọn òrìṣà ni àwọn bàbá ńlá wa òrìṣà ni gbogbo wọn so òrìṣà ńlá dẹ̀ ni ọba àrìṣà òun náà ló máa ń pè lọ́ba àrìṣà ọba àtàlá ọba àtàrìṣà ọba takuntakun lóde ìrànjí Ọbàtálá Ọbàtárìṣà ọba takuntakun lóde ọ̀run mọrímọrí tí mo rí ọmọ tuntun wọn lòun ni olórí wọn wọn á ní jẹbútú ire tá à ń bá ní lẹ́sẹ̀ ọba àrìṣà so àlùjọ náà yín tẹ wá sọ pé inú ìwà ọ̀run wa iná làlùjọ náà yín wà hmm, ṣe tó wá jẹ́ pé lóòótọ́ ara dìpátímẹ́ǹtì kan ní ìwà ọ̀run wa ní àlùjọ náà a jẹ́ pé Allah iṣẹ́ ribiribi ni Allah ṣe fáwọn ọmọ aládé torí pé ní ìwà ọ̀run mo kí yín o ọmọ níyọ ládìtán Hamzat kí Ajíbọ́lá ní ìwà ọ̀run Olódùmarè àwọn ọmọ ló ń lọ síbẹ̀ àwa ń lọ síbẹ̀ gẹ́gẹ́ bíi ọba ni torí pé Ifá ò sọ fún wa pé ẹrú ni wá ọmọ òrìṣà ni wá ọmọ òrìṣà ni wá <coughs> àwọn bàbá wa sọ pé ọmọ <coughs> ẹ lè mọ́hùn mi o àwọn bàbá wa sọ pé ah, kí ló ń ṣohùn mi ọmọ olódùmarè làwọn ìgbìyànjú yìí àwẹkọ <laughs> so kí ni mo gbìyànjú láti sọ ni pé ọmọ òrìṣà là wá ọmọ olódùmarè ni wá àwọn bàbá wa sọ pé ọmọ olódùmarè làwọn so nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ wa àwa ò kì í ṣe ẹrú so tó wá jẹ́ pé ara dìpátmẹ́ǹtì kan pẹ́sẹ́sẹ́ yìí yarí tẹ yarí kanlẹ̀ tẹ yarí kankan kan pé ọ̀run tàwa yìí náà ipe <laughs> ibẹ̀ náà làlùjọ́ náà á jẹ́ pé <laughs> one point eight billion one point eight billion náà pé muslim ń sìn tí Allah ti recruit fún àwa àwa ọmọlúàbí Allah ti kó one point eight billion tó fẹ́ wá ṣe ẹrú fún wa torí ní àlùjọ náà ẹni tó fẹ́ lead wọn lálùjọ náà gan ẹrú tú ni ẹrú Allah ni ànábì àbí kì í ṣe nǹkan tẹ́ sọ nìyẹn èmi kọ́ ni mo sọ o ẹni ẹrú Allah ni ànábì èmi ò mọ bí ẹrú ṣe fẹ́ lead ọmọ o ẹjọ ẹrú ṣẹlú máa ṣáájú ọmọ ni ẹrú ò lè ṣáájú ọmọ láéláé ẹrú lè gain popularity nílé ayé yìí ṣùgbọ́n tó bá dé ààfin ọba ẹrú ò lè máa ṣáájú ṣẹ́ẹ̀dẹ̀ ọba kì í pé méjì láàfin òrìṣà ńlá ni olórí òun ni ọba ń bẹ̀ àwa tá a dẹ̀ ń sọ̀rọ̀ yìí ọmọ tí olú ìwà bí ni wá ṣe mọ̀ pé òrìṣà Ọbàtálá ló ń jó ìwà gbogbo wa ò mọ̀ ẹ mọ̀ tàn ara ọmọlúwàbí kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀rẹ́lẹ́wàbí kì í ṣe bẹ́ẹ̀ Ọbàtálá ní jẹ́ bẹ́ẹ̀ Ọbàtálá ni so àwa ọmọ bàtálá nígbà tá a bá dé bàjẹ́ sí kálẹ̀ àwa ọmọ ọba àwa ọmọ ọba àwa ọmọ ọba àwa ọmọ ọba àwa ọmọ ọba ẹ̀yin tẹ́ wá jẹ́ irú yẹn bóyá ká ẹ mọ̀ kò sí kẹ́tẹ́ rò lè ṣe o jọ ebi lọ́ba mi gbá mi gbá bó wá ń bẹ̀yẹn jàre lọ́ba ẹ máa fẹ́ tẹ̀fẹ́ spoil wa nítorí Allah ti ṣiṣẹ́ ribiribi ẹ bá mi gbé Allah tóbi Allah akúbà Allah akúbà. ala aláàkúbà ala ṣe iṣẹ́ ribiribi ó kàn ń recruit ẹrú ó recruit ẹrú ọmọ òkè báwo ni ẹrú ọmọ ò lè pọ jẹrú lọ là torí tọmọ bá pọ jẹrú lọ ẹ ma kẹ́ máa ń sọ fún wa pé à ni yín ẹ pẹ ẹ ṣe kankan ṣọmọ bá ń jẹrú lọ ni ẹ lọ ságbà láwọn olówó ẹ rí tó pé ọmọ ọ̀dọ̀ ẹrú máa pọ̀ lọ Rabidun tó ń ṣiṣẹ́ láàfin ọba so tẹ́rú bá ṣe pọ̀ sí làwọn ọmọ ọba náà ṣe máa máa yan gànrán gànrán so ní ìwà ọ̀run yẹn <laughs> ní ìwà ọ̀run yẹn bíi pé kán ní kẹ́ bá wa lọ ṣọ́kò <laughs> tí oko bá kún báyìí bá kó wá kó àdá sí yín lọ́wọ́ ni pé ẹ lọ ṣọ́kò kò lè sí tractor ní ọ̀run mi rò pé tractor wà wà ọ̀run ilé ayé tractor wà. ṣé àwọn pé ọkọ ìtàn sọ fún wa pé òde ni Ògún ti ṣe ọkọ so wọ́n ń kọkọ ń bẹ̀ ni o ẹ̀yin máa <laughs> bá wa kọ oko ọkọ wa ẹ lọ bá wa kọ oko ẹ bá wa ro ebè gbogbo ní ìwà ṣe bá ẹrú náà ọmọ ọmọ ìwà ọ̀run ọmọ aládé ẹjọ àwọn bàbá mi bàbá bàbá mi àgbàro àwọn alágbàro ló máa ṣiṣẹ́ lóko ẹgbà tó wà láyé náà tó kù tí harvest làwa lọ máa ń ṣe so ẹ mọ̀ pé gbogbo wọn sọ pé bá ṣe ń ṣe nílé ayé náà ń ṣe lóde ọ̀run kódà gbogbo ìtàn táwọn bàbá wa sọ fún wa pé ẹ̀yin o gbogbo ẹ o òde ọ̀run náà ti kó wá sílé ayé yìí so ẹ máa bá wa ṣiṣẹ́ àwa kàn máa jẹun àá máa ni kò sí wọ́ṣí machine bẹ́ẹ̀ ẹ̀yin lè máa bá wa fọṣọ ẹ̀yin gbogbo section la máa pín sí torí ẹ̀yin lè pera lẹ́rù ọmọ làwa ẹ̀ ṣe ìjàdẹ́ ní títí àwa Ifá sọ pé ọmọ òrìṣà làwa òrìṣà ńlá alábàálàṣẹ bàbá títí wa òun ni ọba ń ọba òdẹ ń pé méjì láàfin sọ fún yín pé àlùjọ́nà yín kọ́ ẹ insist pé àlùjọ́nà yín ẹ bá mi ṣe gbòòsà fún aláwù ẹ bá mi ṣe gbòòsà fún aláwù aláwù ti rìkúrútù one point eight billion all over the world àwa ò ṣe wàhálà àṣe kankan aláwù kan bá wa rìkúrútù ẹrú káàkiri ó bá wa rìn gbogbo réèsì ló ti lọ bá wa kó ẹrú wá kò sí gbogbo réèsì ayé yìí ànábì mọ́ mọ́ ah iṣẹ́ ribiribi tó ṣe lórúkọ ànábì lọ́lá ànábì wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ẹrú wá káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí ní kó ẹrú wá káàkiri so bó ṣe kó gbogbo ẹrú yẹn dé báyìí wọ́n dẹ̀ ṣì ń rìkúrùtù sí wọ́n ṣì ń rìkúrùtù ẹrú yẹn sí one point eight billion kì í ṣe ọmọdé owó mélòó ni gbogbo àwa ọmọ òrìṣà èló ni population wa ẹ wo adúrú ẹrú táwọn bímọ pọ̀ ti bá wa rìkúrùtù ẹ̀yin lẹ sọ pé ìwà ọ̀run wa lẹ̀ ń bọ̀ ẹ̀yin lẹ a sọ fún yín pé àlùjọ náà ní kẹ́ ṣùgbọ́n ẹ insist pé ìwà ọ̀run lẹ̀ ń bọ̀ so ọba ọdẹ ń pé méjì láàfin yes so tó bá ti dé ìwà ọ̀run yẹn kẹwọn pé ẹ má máa fọ bọ́ọ̀lù ọ̀nira ẹ fọṣọ ẹ sóúnjẹ ẹ gbálẹ̀ gbogbo iṣẹ́ tó bá yẹ kẹ máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ òun lẹ máa ṣe ẹrú iṣẹ́ tó bá wẹ ẹni tó lẹ́rú ló lẹ́rú olówó ló lẹ́rú òrìṣà ńlá ni òun ni ọba gbogbo òrìṣà nǹkan tí fà pé fún wa nìyẹn àwa ò compromise mọ́ torí àwa ti nífà kan tó gbé alukurani dé so àwa kì í ṣẹrú kò sóníṣẹ̀ṣe tó pera ẹ̀ lẹ́rú mo dúpẹ́ o bó tiẹ̀ jẹ́ pé wọ́n bí mi sínú ẹrú yẹn tí mo ríra mi gẹ́gẹ́ bí ẹrú mo ti dòmìnira ń sìn mo ti di ọmọ padà so tí n bá dèwà ọ̀hún mi ò lè ṣẹrú mi ò lè mi ò lè lọ sí sẹ́ṣọ̀n ẹrú mọ́ sẹ́ṣọ̀n àwọn ọmọ lèmi máa lọ sẹ́ṣọ̀n àwọn princess eh, sẹ́ṣọ̀n princess ni mo máa lọ ọmọ ṣẹ́kẹ̀ okùn ọmọ òdì o èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ọ̀kọ́ ọmọ ọba ni mí lórí ayé ọmọ ṣẹ́kẹ̀ okùn ọmọ òdí o mm, ọmọ aládé idẹ ni èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́kẹ̀ okùn aládé idẹ èmi ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe understand ọmọ òdùdùkudù ojú mẹrin àjẹ ọmọ òtítàn yóò pójú pimú yùbòrò mi ò ràn ọmọ gbádágbádá ọmọ ọmọ èmi mà ló ń <laughs> èmi ló ń ẹ eh, ọmọ ilẹ̀ kẹ̀dọ́lù kúrò ní ọ̀yọ́ ebi wa ní <laughs> à kí ló ń sọ yìí kẹ̀ so ẹ wo kì yẹn pọ̀ bìbà eh, ọmọ òkú àwa ò kì onílẹ̀ àwa máa sọ ọmọ ni àwa máa sọ eh, ọmọ àṣẹṣà a máa ń se oúnjẹ dé hmm, ọmọ òjì kùtùkùtù àdọ̀tí àkì ń wẹ̀ kí àárọ̀ kùtùkùtù wọn ti kó wa pé ká lọ wẹ̀ yá so oríkì yẹn pọ̀ gan yes so kò sí problem ẹ máa recruit àwọn èèyàn sí fún wa continue to recruit ẹ máa recruit ẹrú tó pọ̀ tàbádéwà ọ̀run tí gbogbo wa bá parí iṣẹ́ wa tán ìgbà ọ̀run ni gbogbo olúkálukú ti máa mọ lẹ́wù ẹ̀ ẹ lè máa sọ ọ́ sí pé ẹ kí ni ti ẹ̀ tán kankan tẹ́lú kálukú bá dé wà ẹ̀yìn ti accept gan pẹ́rú lẹ fẹ́ lọ ṣe lọ́hùn tẹ́lẹ̀ ó ní láti bú mi ẹ ti gbà pẹ́rú lẹ fẹ́ lọ ṣe èmi fẹ́ lọ dọmọ èmi ọmọ lèmi èmi dẹ̀ fẹ́ padà lọ bí ọmọ ìwọ ló fẹ́ lọ ṣẹrú ẹjọ́ no matter your position tó bá padà dọ̀hún section ẹrú tó ló fẹ́ lọ yẹn náà ni wàá wà àwọn ọmọ dẹ̀ máa wà ní section ọmọ àsọjù báyìí lọ jàre gbogbo ẹ̀yin tèmi ó dìgbà kan náà.